الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوثه بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n àlékún àgbéga máa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore jẹ́ kí wọ́n bá níbi tíṣẹ́gbé máa lérè nínú alfredaus kọ́lọ́n kó san ẹnìkọ̀ọ̀kan wa náà lẹ́sàn-án rẹ̀ àtàwa tí à ń gbọ́ àtàwa tí à ń sọ náà kọ́lọ́n kó mọ́ dùn ní ládàá rẹ̀ ẹ jẹ́ ká tún máa mú àwọn ètò wa wá bẹ̀rẹ̀ látòrí àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulmalik adigun tí yóò ṣe fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim ya ayyuhalladhina amanu. أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما tujzauna ما كنتم تعملون. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa yòókù gbogbo àwa tá a jóbi kọ́lọ́njẹ́ àjèrè àwọn ọmọ wa láyé àtijọ́ ògbìnlẹ̀ alkiyama kó sì máa bò wá láṣìírí tá a fi máa tọ́jú wọn. ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith èyí tí akẹ́kọ̀ọ́ wa hikma miftahuddin tí yóò ṣe fún wa bismillah. قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان رواه Translation The Prophet of Allah peace be upon him said modesty is part of faith transmitted by Bukhari and Muslim Lessons from the Hadith 1 Islam preaches modesty 2 an immodest person is not a true believer 3 Islam is an all-encompassing religion as it promotes morality in addition to spirituality. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ a rí i pé àdìsí tí ó kà yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí à ń bá bọ̀ níbi tá a ti ń sọ nípa àwọn tó ní í ṣe pẹ̀lú àdábù libas wazina nínú Islam àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìmúra àti ìmọ̀ wọ aṣọ ìmọ̀ sọ̀sọ́. So, eléyìí ni ọmọ máa jẹ́ bí apá kẹta nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn abẹ́lọ́hún kọ́lọ́hún kó máa tọ́ àwọn ìwà sọ́nà ìta sọ tí ó ṣe kò ń gẹ́ ìyọ̀nú ọlọ́run ọlọ́run sọ ìta sọ tá a fi wá rí ìbínú ọlọ́run ọlọ́run làwa ń bẹ̀ ẹ̀yẹn a ti ṣàlàyé fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá kí ni ìhòhò ọkùnrin àti ìhòhò obìnrin àwa fẹ́ bẹ̀rẹ̀ níbi libas lè àwọn tí a gbọ́dọ̀ gbọ́yé àwọn principles tó gáìdì ìmúra ọkùnrin nínú Islam ẹjọ́ nítorí ìtọ́lọ́run ẹ jẹ́ ká máa bá ní bá lọ gbogbo àwọn ọmọ wa lọ́kùnrin náà ẹ jẹ́ á pè wọ́n jókòó ìwọ náà wàá gbọ́ bí wọ́n ṣe léèyàn máa múra nínú ẹ̀sìn Islam ìyẹn ò lè jẹ́ káwọn ọmọ tiwa ọkùnrin kí wọ́n yàtọ̀ kọ́lọ́run ọba àlékè ọlá kó já àwọn ọmọ wa kan lè máa múra bọ́lọ̀ ti fẹ́ tí wọn ó sì máa múra ní múra ẹni ọlọ́run àáfàá láti sọ kọjá pé aṣọ téèyàn ọba wà àtọkùn àtòmí kọjá nínú halal èyí ò nídìí ká tó máa sọ̀rọ̀ pọ̀ mọ́ lórí ẹ̀ ẹlẹ́kejì òun ni pé wọ́n fẹ́ kọjá paṣọ tó bá dáa òun ni ká máa wọ̀ tó sì jẹ́ pé kí ni o aṣọ tó wà nímọ́tótó aṣọ tó neat àwọn àáfàá nìyẹn ló fà á tọ́já sí pànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì tọ́já sí pànàbí onímọ̀tótó ànábì tí è sànàbí ọ̀bùn ràdà òun lànàbì tiwa ànábì tí ó wọṣọ tó dáa tí irùngbọ̀n rẹ̀ ó máa dáàyàn lọ́rùn òun lànàbì tiwa ọlọ́run bá kẹ́ ànábì àti gbogbo àwọn sàábì ẹ̀ ńlọ́fà tó pé aṣọ funfun lànàbì máa ń sábà wọ̀ jù àwọn àdíìsì dípọ̀ bíbá lórí ọ̀rọ̀ aṣọ fífun aṣọ tó bá jẹ́ pé white cloth lànàbì àsálà máa ń wọ̀ tánàbí náà dẹ̀ sọ alápẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àdìsí àfáà wa abdullahi Omar abbas tánàbí ní ilbasu min thiyabikum albaya anabi ní sẹ́ẹ̀rẹ́ ìtọ́ba jẹ́ funfun náà àwọn aṣọ yín ni ẹ máa wọ̀ o fa inna amina khairi thiyabikum torí pé òun náà lọ dáa jù nínú aṣọ yín ẹ̀rí pé ntọ́ bá jọ́bùn kò lè máa wọṣọ funfun torí pé yọ́ọ̀mọ̀ dọ̀tí tí ọmọ rírí tẹ́ ẹ bá ti rẹ̀ tí wọ́n sọ funfun ẹgbà kó ń tàn àfinjú ni onímọ̀ tó tó ni wákàfínà fi àmọ̀ òtá ẹ tó máa fi aṣọ funfun yẹn ẹ tó máa fi sin àwọn òkú yín ìmáàmù abu dáúdà àti tirimidhi àwọn ni wọ́n gbà wá àáfàá léyìí ọ̀wà túmọ̀ sí wípé àléwọ́ sọmi o wàlà bá sàbí rẹ́rìl bíl àáfàá ní òsì tó burú ń ká wọ aṣọ míì tó bá yàtọ̀ sí white àti nínú hadithi sàbí pàtàkì abu romfa rifaa tó ń sọ fún wa pé òun rà nàbí sallallahu alaihi wà á lé ìfẹ́ òbá ní àkùdọ̀rọ̀ tọ́já sí pé aṣọ méjì tó jẹ́ grey colour òun lòun rí tànàbí sallallahu alaihi wasallam fún rẹ̀ tọ́wọ́ kéèyàn mọ̀ wá rò pé ẹ bá ti awọsọ tí èsè funfun kìí ṣẹni ọlọ́run rárá o ìtọ́ pàtàkì jù ni pé green lọ́wọ́ blue lọ́wọ́ èyíkéyìí aṣọ tó o bá wọ̀ kó jẹ́ aṣọ tó mọ́ tónítóní kó wà ní ìmọ́tótó kó má sí ẹ̀gbin kankan kó má sí irú rẹ̀ níbẹ̀ àáfàá ṣùgbọ́n o wọ́n wá kórìíra athaubul ahmar alkhalis aṣọ tó já sí wípé completely red aṣọ pupa délẹ̀ mùsùlùmí ẹ̀ máa wọ̀ kọ̀bálànà síláàmù wa mu fìlà pupa ẹ̀wù pupa ṣòkòtò pupa bàtà pupa mùsùlùmí ẹ̀ tẹ́ bá ti rí mùsùlùmí tẹ́ pé gbogbo aṣọ pupa ní ń wọ̀ ẹ̀yà àfúrásì kọ́mọ̀ jẹ́ pé ó ń fi ìsìláàmù bojú ẹlẹ́bọ ni ní kọ̀rọ̀ jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ torí àdìsí àáfàá wa àlùbárọ́ òbónà áàzìbù ni ọlọ́run bá ní yọ́nú sí i ó ń sọ wípé àmọ́rọ̀nà nàbí yù sallallahu alaihi wasallam bí sábùín wà nàhánà àn sábùín ó nípa nàbí sallallahu alaihi wasallam ó pa àwọn nǹkan kọ àwọn nǹkan méje nínú tó wá fún wọn ni ẹ o ẹ má ṣe nǹkan yìí o òun ni al humar òun náà làwọn aṣọ tó pupa tán àwọn àáfàá wa ń pé kí ni wọ́n lòun náà ni aṣọ àbí pílò tọ́já sí wípé pupa náà ni gbogbo rẹ̀ ó lè má jẹ́ wù lásán gan kí mùsùlùmí jẹ́ gbogbo nǹkan pupa pupa pupa ni ọmọ lò eléyìí ọ̀dà tó rárá a gbọ́dọ̀ gbìyànjú ká ṣọ́ra kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfà aláwa tá a jọkùn afdolu thiyab lirijal alkomis aṣọ tí wọ́n fẹ́ púpọ̀ jù fún ọkùnrin láṣọ tó balẹ̀ lára rẹ̀ bíbalẹ̀ tá à ń sọ aṣọ rẹ̀ gùn tí ó jẹ́ bíi jàlábíà wọ́n láṣọ yìí dáa púpọ̀ àwọn àáfàá nítorí pásọ yìí ló bò ó ara jù ìyẹn ló fà á nínú àdífì ìyá wa umu salama tọ́jẹ́yàwó anabi sallallahu alayhi wa sallam kọ́lọ́ǹba níyọnu sí ó ní káànà àhábà fìyàbì ila rasulillahi sallallahu alayhi wa sallam alqamis ó láṣọ tánàbì nífẹ̀ẹ́ sí jù ní qamis àáfàá onísọ̀ ìwù fíkìú sunna àáfàá wa abu malik Kamal bonu Sayyid nínú tírà àwọn yẹn nígbà táwọn ń ṣàlàyé ìmúra ọkùnrin àáfàá ní aṣọ yìí wàhùwà mọ́ yusamma fi bìláàdì náà bìlìjàlábíà ó láṣọ yìí náà ń pè ní jàlábíà nínú ìlú wa torá àti ráwọn English translator kan tí wọ́n fẹ́ dọ́gbọ́n máa tú kọ̀míìsù sí shirt kọ̀míìsù kì í ṣe shirt kọ̀míìsù yóò jẹ́ aṣọ tápá rẹ̀ gùn tó dé rúṣùgù tó dé wrist tó dọ́rùn ọwọ́ yóò sì jẹ́ aṣọ tó kọjá orókún tí ò ní kọjá kókósẹ̀ torí pàṣọ ànábì ò kì í kọjá kókósẹ̀ aṣọ ànábì sallallahu alaihi wasallam kì í máa wọlẹ̀ bẹ́ẹ̀ laṣọ àwọn ẹni rẹ̀ tí wọ́n tẹ̀lé náà jama tó bá rí bẹ́ẹ̀ àṣàwà tá a bá jẹ́ ọkùnrin ká mọ̀ mọ̀ wọ àwọn aṣọ tó já pé tá a bá ń kírun tá a bá ti lọ rùkù wọ́n mọ̀ wo ẹ̀yìn wa àbí wọ́n mọ̀ wo ikùn wa gbogbo àwọn aṣọ tó ń fò tọmọ ń fò tọ́já sí wípé tá a bá ti lọ rùkú báyìí wọ́n mọ̀ rí òwò ara wa ẹ jẹ́ ká ṣọ́ra even téèyàn bá fẹ́ wọ ṣẹ́ẹ̀tì àwọn ṣẹ́ẹ̀tì tó balẹ̀ dáadáa wà yóò gùn lápá téèyàn bá tún béèyàn tọ́kì ẹ̀ in àbí èèyàn ti ẹ̀dá lẹ̀ gan téèyàn bá lọ rùkú kò ní í fi ẹ̀yìn èèyàn lẹ̀ irú àwọn ètò bá rí báwọn ni ká máa wọ̀ ká máa wọ àwọn pínpínpín tó pé tá a bá ti rùkú náà hàn wọ́n máa wo ìhòòhò ara wa ẹ jẹ́ ká gbọ́ eléyìí yé baba sheikh muhammad bono sọ́lé al nínú tíra àwọn sẹ́rù riyadu salihin nígbà táwọn náà ń ṣàlàyé tó ní í ṣe pẹ̀lú àwọn àdíìsì lórí ìmúra yìí wọ́n wá ń sọ fún wa pé wọ́n ní tó jẹ́ kànábí ò nífẹ̀ẹ́ jàlábíà púpọ̀ òun náà ni wípé òun ló bo ìhòòhò ara jù wàlẹ̀ ànáwó kíta àtàn wáhìdá aṣọ ẹyọ kan náà ni akẹgbẹ́ wọ̀ yẹlibasuwali insan mọ́rọ̀tàn wáhìdá ẹ̀ẹ̀kan náà láwọ̀ kò mú wàhálà kankan dání ó sì rọrùn béèyàn lòde jàlábíà lòde bóńtráfù kúrò nínú nàìjíríà kò síbi tí jàlábíà òde tó jẹ́ pé ó lọ dáadáa tó dán gidi kí la fẹ́ lò ń bẹ̀ aṣọ tí ó bò wá ara wa òun náà fẹ́ kí a máa wọ̀ kọ́lọ̀ ọba àlekè ọlá kó kún wa lọ́wọ́ àáfàá ní atúnfẹ́ náà istihbab hmm, lupsil imama àáfàá lọ́tọ́ nínú ṣẹ̀ríà náà kéèyàn òwe láwà ní àsọpọ̀ràn yàn ni ṣùgbọ́n dáa bẹ́ẹ̀ púpọ̀ a sì ti mọ̀ pé mùsùlùmí àwọn ni wọ́n máa ń wé ní wíwé ti bí mùsùlùmí ṣe máa ń wé tiẹ̀ eléyìí náà ń kọ́ ara ń tá a gbọ́dọ̀ gbọ́yé nínú ẹ̀sìn ìsìláàmù òun ni eléyìí wà bákan náà àáfàá ní tá a bá ń sọ̀rọ̀ múra aṣọ ọkùnrin ara ń tọkùnrin gbọ́dọ̀ gbọ́yé òun ni wípé aṣọ wàyú kúrọ́hù àfẹ́ògùnlẹ́bì fi ìsọ̀lẹ̀ aṣọ tó bá ti ní cross tó ní àgbélébù lára wọn àfẹ́ kí mùsùlùmí ọmọ wọ̀ ọ́ wàkàdálíkà suratul insan afọ lásọ tó bá ti ní àwòrán èèyàn náà la wọn ò fẹ́ ká máa wọ̀ ọ́ torí báwọn màlẹ́kà aláàánú wọn máa jìnnà sí èèyàn ó tún lè ká ìròjú báwọn míì tán bá ń wò wá nígbà tá a bá ń kí ìran ìyá wa Aisha ọlọ́run níyọnu sí i ó ní anna nabiyya fi ìlànà kọ́bọ̀ ó lànà bí rí àfi kànà bí ọ̀ya rí i pé òun ba nǹkan yẹn jẹ́ tẹ́ ẹ dórí aṣọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa wọṣọ tí wọ́n bá ya àgbélébù sí kápẹ́ẹ̀tì tó lágbélébù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa lò ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ wọ̀ tó jẹ́ oge àáfàá ní bákan náà ká tó lọ gbọ́ yé o wayuhrum tashbihu nisa fil libas ọkùnrin ọ̀gbọ́dọ̀ máa wọ aṣọ obìnrin kọkùnrin náà kọ́ wa lọ lutí kí ọkùnrin kọ́ máa di sùkú sórí irú èyí táwọn èèyàn ti sọ di pé gbajúmọ̀ lónìí nínú ẹ̀sìn ìsìláàmù mùsùlùmí gidi kò gbọ́dọ̀ máa múra bí obìn mùsùlùmí ò gbọ́dọ̀ lọ máa jẹ́ pé òun ni ọ̀wà máa lu mú mùsùlùmí ni ó máa wá lutí mùsùlùmí ni ó máa wá dirun sórí eléyìí ò bá mu àwa tá a jẹ́ onímọ̀ náà lù ẹjẹ́ á máa ṣàlàyé fáwọn èèyàn ká jẹ́ kó yé wọn pé kèé ṣèlànà ọlọ́run nínú hadithi àfáàwọ̀ abdullahi ọmọ abbas ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní láàánà rasulullahi sallallahu alayhi wa sallam alimutashabiyina mina rijali bin nisa anabi sallallahu alayhi wa sallam ó ṣẹ́bilé ó gégùnlé gbogbo àwọn ọkùnrin tí wọ́n bá ń múra bí obìnrin nínú rìwáyà tàbú rírà ó ní anànàbíyà sallallahu alayhi wa sallam làánà rọ́júlà yẹlibásù ànábì ọ̀sẹ̀bílé ó gégùnlé ó bínú sí ẹni ọkùnrin tọ́já sí pé ó wá ń wọ aṣọ obìnrin ó ń múra bí obìn iná ló fi já sí pé a gbọ́dọ̀ rí ọkùnrin kọ́ wá jẹ́ pé irú aṣọ tóbìn ń wọ̀ òun ni ó máa wọ̀ irú ìmúra tóbìnrin ń múra òun ni ó múra eléyìí kò bá ìlànà ẹ̀sìn wa mu a gbọ́dọ̀ àwọn ọkùnrin ò máa ṣe bẹ́ẹ̀ tá a fi wá ń rí náà lù àwọn ọkùnrin tí ó dirun àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ eléyìí ò dáa rárá nǹkan tí ò dáa òun ni kọ́lọ́n kó fún wa lágbòye ẹ̀sìn rẹ̀ ní ìparí àáfàá ní ká lọ mọ̀ akẹ̀gẹ́ pétépété àwọn nǹkan kọ̀ọ̀kan tó kókó òun la focus wayukro àáfàá ní wọ́n kórìíra ẹ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ gọ́gàn yuhrom al-israfu fi libas wọn àfẹ́ ká máa ṣe àṣejù ká máa ná ìná àpà nínú aṣọ ibi láti dúró ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo ohun tó bá tún kù nínú ìmúra a máa tẹ̀síwájú ní òru ọ̀la ilé ẹ̀kọ́ mọ̀fìlẹ́hún high school àwọn náà sonígbọ̀wé ètò yìí wọ́n ní ká bá wọn kéde Ramadan lecture wọn May eighteen two thousand and nine sátidé kejì òun ni a máa retí yín ẹ lè fẹ́ pè wá zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la Rasheed Hashim asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.